أخرجنا من ظلمات وأرض وأبرنا بنور العلم وافتح علينا الماء وسنهين وأصلنا خلقنا في يهين وبين لنا من عبرة بطنك وانظر علينا من خزائن رحمتك يا اللهم إن دولنا كما علمتنا فارضنا علينا عند حياتنا إليك ولا ننزله يا رب العالمين وانظر اللهم على هدى النبي ووضعك في المرسلين وللعمل ولا nídìí ìmáhùn wà pààrà. وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اجعل الظالمين ويسر لي امري واحلله لبن اللباني يبغضه قولي واجعلني وزيرا من أهلي هارون أخي قلت أسري وأجرني في أمري كيف بهذا كثير ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قلبه في تقولك يا موسى يا أمة التوحيد لا تنسى هذا كتابكم فلا تتركوه لنساء ولا يجعل

Amen. Uh... ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف وعلى آله وأصحابه أجمعين ومن السائلين آه. أندام زهرا وزهرا fi dúpẹ́ ààrin ìlú tí a fi kí aṣírí ààrin ìlú dánimọ́lìmì tí yọ́ mọ́lọ́dà ìlú kátọ́wà pẹ́lẹ́wà tó lápá láwọ́ olúwà ìkó àìbẹ̀jẹ̀ lẹ́nu àyá ìpín tọ́rọ ní àpòrẹ̀múwà ọ̀pọ̀lẹ̀múwà ọ̀gá orin tí ṣe àdékún ẹ̀sìn àdékún nírùn ìrún wá káàkí láyé ẹ̀sìn sọ́dọ̀ yìí pẹ́ẹ́pẹ́ kọ̀wáyé ọ̀dá fún akádọ̀ tó ní àdèrí yìí àwẹ̀ ní àgbà àtẹ̀dúndógoro káyé látọ̀kọ́ sí iná rẹ̀ tó nínú àánú rẹ̀ ó lè yẹ kó ti kó ó di àdúgbò gẹ̀rẹ̀ báàmù tó ara bá tó lé kúnlẹ̀ nìyẹn ìní ìtòtò wa wọlé jẹjẹ yìí tí ẹ bá ní sàkíyèsí níwò yéèsì ń dáàbò ẹ̀dọ̀ sí ìbáyìí ara àwa ẹ̀dá tá a wà nílẹ̀ Yorùbá ara wa gbẹ tẹ̀ bá rántí ìlú ọ̀tẹ̀rùn báyìí iye ara gàárì iye ara láìsí iye ara ẹ̀wà iye ara àgbàdo bọ́lá àbánọ́dọ̀ yìí ọ̀. lọ́dúnlọ́dọ̀ àwọn àti èsì ìlú bẹ ara bẹ ẹnu bẹ owó ìfẹ́tọ̀ ẹ̀kọ́ bẹ lọ́pàá bẹ ṣùgbọ́n lọ́pàá ti rí ìpè ọ̀nà láti bí ti gbogbo ẹ̀. ara tutù ẹnu tutù ìlú tutù àwọn ìfẹ̀jẹ̀ wáyẹ̀ ní ìdágbà pé bóyá ní kòtò sí náà ni àdúrà sí ní ká tó bọ́ sáwẹ̀ tí à ń sọ wípé ráìsì di iye kan tí àwọn kan gbà á dábàrá sí ìjọba gbá o iye lọ́dà kọ́ ohun já ẹ wá pẹ̀lú lọ́dà gangan lẹ́nu wá bá ṣẹ̀ ìwé àyẹ̀fẹ́ parí lọ́nà láti pàdé àwọn ará ẹ̀ ti gbàdúrà lé ní ọ̀bẹ̀ òbí rì àwọn àtọ́ àtúgbàdúrà sí àwọn àtọ́ àtúgbàdúrà sí ẹ̀jẹ̀ àti àwọn nílé ọba àti ọba. بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذاب jàmọ́ aláàyè yìí tí ẹ̀yẹ̀ tí ẹ̀gbò tí wá ń bọ̀ náà níbi tẹ́ẹ̀sì ìṣe gbogbo ìyẹn o. Gbogbo wa wà àwọn ilé ní àwọn ẹ̀yìn òbí ní ọlọ́run ìtọ́rọ̀ ló ní ma gbogbo nǹkan lọ gbàmọ̀jẹ̀ wà. Àárín ìdàkọ̀lá ìyọ̀lọ́run àti ìdàkọ̀lá tàbí ní èsì bagi ukuran ini berapa bedanya. Lantas muslimawah lọ́dọ̀ lójú àjọ tí náà ní láta àárọ̀ dájẹ́ kẹ̀lẹ̀ rẹ̀. Ẹ̀yìn náà tó ń bá rẹ̀ lé ní yìí, ẹ bá mi lọ́yẹ lórí lónìí àbá rẹ̀ ní wípé ìbàdàn rẹ̀ ń gbé. Bí bá ti wá dábàá tó bá ti rẹ̀ ń yá àgbà pé ìdí máa wọ̀ pẹ́ ara mi. ونحن عبد العظيم ونحيد بلادنا النبي العظيم بعدنا رابع وليم سيدين رحمه الله رحمة واسعة رحمة واسعة àjọ wà lè sí láyé okùn ọ̀dọ́ bàbá ní ọ̀dọ̀ bàbá okùn ọ̀dọ́ bàbá ní ìmọ̀lẹ́ ó ti gbọ́dọ̀ máa wá ní àdàbí láti ní ní ọlọ́run mọ́ta ìbánú wa o àti ìdábá tẹ̀lé ẹ̀ o àti ọ̀làjì ọ̀rọ̀ àti ọ̀làkúbẹ̀ ẹ̀kún àti ọlọ́run mọ́ta ìyá sí àgbẹ̀kún láyé o àti wọn náà o àti ọ̀làjọ̀rọ̀ àti ọ̀pẹ̀ kàlífà ọ̀làkúbẹ̀ ní àná ní tọ́wá tó wù láti bàbá o àjọ tó ń gbà lé wọn náà ní o tó àdébàdà ní ti wá wà láti bàbá yìí nípa wà àkóyè bàbá àbí bákan ọ̀rọ̀ àjò ti ẹ̀ o àyìnà mọ̀lẹ̀ kó bí ẹ̀ o àti ọlọ́run bá ń bọ̀ gbé o àti ìgbà bá ń bọ̀ gbé o la hawla quwwata illa billah to mara mambo wala do mara ba so uru gime do le ni to isara ti baba ka ju ani ah ah ah ah Wọ́n ní ẹgbẹ́ ọ̀rọ̀ bá ń gbẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa kò yí kan ní ẹ̀mẹ́ ìgbẹ́ fún ọlọ́run láti lẹ̀ ọlọ́run gbà. Bàbá ìgbà ìmọ̀ lórí anáwọ̀sájú àfúwa. Àníbà àgbàkọ̀ rẹ̀ àwọn anáwọ̀sájú àfúwa. Gẹ́gẹ́ bí ayé ó pé gbogbo àfá àdàtìmù náà pé kò náà wá sí ìwòláyé bàbá ìgbà ní mẹ́rin náà. Àwọn náà ó tẹ̀ pé wọ́n fẹ̀ẹ́ sí báyìí ọlọ́dún láàrín òjì láyọ̀ ọlọ́dún ọlọ́run tọ́ ọlọ́run tí yóò jẹ́ kó yíwọ́ ìgbà tí ìyá rẹ̀ yìí májọ ọ̀rẹ́ yíwọ́ láyéláyé ìjọba tó ń sọ ọlọ́run láti kó yíwọ́ àwọn là ń sọ máa bẹ́ẹ̀ ní lọ àti ìjẹ́ ìdájọ́ wa àti ìdájọ́ sínú oòrùn bí wà jọjọ náà ni ó múlẹ́yà wá ní o tó bí tó bá fi ń kàn wá kàn tó bẹ̀ ṣe o ìní ìlú bẹ̀rẹ̀ yí o gbogbo ìjọba tí bí agbára ká ìlú ìyá ìlú ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ́ta ni wa o ní ọdọọdún ìjọba tí ká bẹ̀rẹ̀ jọ̀fẹ́ báyìí ìmọ̀ sábà nílẹ̀ ìgbé àmọ́ àkọ́kọ́ yá àìsí àbẹ̀ ẹlẹ́dà tọ́lú náà tó ń gẹ́gẹ́gẹ́lẹ́ ní wọ́n bá ti ní ìsìn ìjọba ń ní ìrẹ́jì à tí a mọ̀ tó tó bẹ́ẹ̀ ní ọlọ́dọ̀dọ̀ àtẹ̀kùn ìgbà náà láti bá àbẹ̀rẹ̀ bí tuntun ọdún rẹ̀ lóbúrú obìnrin ìbọ̀wà ìjọba tó yá ní kókè àwọn àmàlà kọ́kọ́ wà màlà kọ́kọ́ ìdáyà rẹ̀ kalẹ̀ fún wa ẹnìkan òní gbọ́rọ̀ ọlọ́run kúrú yẹ́lẹ́yẹ́lẹ́ tòótọ́ òtítọ́ nínú ọ̀hún á ti ní wọn àìníwèé náà ló ti bá wọn. ẹ̀yin tó ti ń gẹ́gẹ́ bí ọlọ́run ìjọba rẹ̀ tó jọ. kálukú àwọn afáàrọ̀ àwọn afáàrọ̀ máa ń gbé nàìjíríà ni. o lè fà á bí àwọn ata jẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọlọ́dà fún wa lò. náà. àwọn ọmọ orílẹ̀-èdè náà jẹ́ ìgbà ọ̀rọ̀ yìí. بسم الله الرحمن الرحيم ويحلفون بالله إنه لمنكم وما هم منكم ولكنه قوم يفرحون لو يجدون ملجأ أو مغارات أو مدخلات تولوا إليه وهم يجمعون ومنهم من يلمسك في الصدقات وإن رسل من يعرفون وإن لم يوطوا فيها إلههم يتخاطمون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله Abẹ́lọ́ àdìjọ́lá kò jẹ́ ká rí ní abẹ́lọ́ àdìjọ́lá kò jẹ́ àdìgbọ́yé. Àti nílé àwọn àbáwà ìrọ̀rẹ̀ nípa kí wà báyìí. Sọ́rọ̀ ìgbẹ́ bàbá bá ní ìjọba láyé wọ́n tẹ̀sí wọ́n bẹ̀rẹ̀ fún wọn ní aago mọ́kànlá láàárọ̀ dáago méjì lọ́sàn àwọn àgbọ́ tí wọ́n á kírun ní olùjọ́ kìí tẹ́lẹ̀ àtúgbà bá wọ́n kó àdúgbé òkúrọ̀ òjòrò náà yẹn ẹ̀yìn àwọn ti bẹ́ẹ̀ ọlọ́mà ní ìjọ́ ọlọ́run bí máa bẹ́ẹ̀ dáa ṣe nǹkan lórí wa ẹ̀dọ́gbá ń fi ọgbá kó lọ yóò kò lọ ẹni tó yẹ kó kó tẹ ẹlẹ́fọ́ lọ́hùn gbọ́dọ̀ ní kó kó lọ yóò ti kéde yóò kò lọ abẹ́ ní ọgbá kó tiẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni tó ju ọ̀rọ̀ ẹgbẹ́ ẹlẹ́fọ́ lọ́hùn náà yìí lé lọ́wọ́ kó lọ náà wá wá dà sí. ọdún kan lọ́wọ́ wá ní káyé ẹni ó tẹ lọ lọ́wọ́ lọ́wọ́ yóò Ọlá ti bẹ̀yìn wọ́n lọ bọ́ ọ̀fẹ́ lọ ní ṣùgbọ́n àwọn ọgbọ́n ìdùnkà lọ kó tó ní láyé ìgbà lọ. Yóò ti bá àtà ìdùnkà lọ. Olúwẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀làǹgẹ̀dà ilẹ̀ yóò ti yóò lókun nú. Àbá yìí yóò lókun nú lórí. Kí ẹ máa gbé tàbọ́tọ́ sáájú kí ẹ máa lọ wípé òun ọ̀pọ̀lọpọ̀ ta fún ọlọ́run wọn ni yóò lè ta náà fún ó sọ pé òjò ka pẹ̀lú ẹ̀ oní ẹ̀wọ̀ ẹ̀ tó ti lọ́ ti lọ dání oní ẹ̀wọ̀ tó ti lọ́ ti ó sì lọ náà nìyẹn wọ́n ní o. máa tú yìí kọ́kọ́ rẹ̀ gbé títú fò léyìn bá ń máa tú ma. ǹjẹ́ máa kọ́ sí àwọn èèyàn ní wọ́n máa máa wọ́n máa máa yìí tó pé yọ́n máa dàbí pé torí ẹ̀ torí tẹ̀ lórí ọjọ́ rò pé torí tẹ̀ ẹni ẹ̀ ní ẹ̀rí náà rò pé torí tó náà sí. Àdájọ́ náà máa rò ó lẹ́ni tí ń tún náà máa kí èdá. Ẹbí tún náà, kí ni ẹ tí wọ́n kí èdá wọ́n báyìí. Àgbàdo bẹ́ẹ̀ حلف المنافقين لأيمان لكاذبك وانتراجهم الكذبة للطعن بالنبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àkọlé ayà tá a fẹ́ máa tú lọ ilé àwọn mùnáfìkì máa búra wọ́n máa búra pé ìmáàmì wà yàrá ìrọ́lẹ̀ yóò máa fura pé má ní wà ìrọ́ ní lè pa wọ́n sì máa ń wá gbogbo ọ̀nà tí wọ́n fi di ẹnu ẹ̀ gangan ànábì ẹ̀dá pàtàkì wà yìí àtàkì wà yìí léwu bí ẹ̀rọ lábàdà pé yẹn máa gbọ́ kí wọ́n máa dáàbò ànábì kéèyàn ó máa fi àgbàlá àgbàlá ọ̀rọ̀ àkàǹbẹ̀ tí wọ́n fẹ́ ká ti bẹ́ẹ̀ máa wù. Àwọn ìbádé bẹ̀ máa bẹ̀ ni wọ́n bá a lọ. Lábala kejì náà ni kẹ́dá kọ sọ̀hábà ẹ máa já mi ọ̀dí àbúláwò láti ọkùnrin ìwà láti máa wú ni ká máa fi dọ̀ Lọ́wọ́ ìgbèyà máa bí ọtẹ́ ọlọ́run ó wá nígbà àwọn àsìkò ọ̀sọ̀tẹ̀ lọ́bà wà ká máa múra sí ṣíṣe rẹ̀ fún wa tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n jẹ́ ẹgbẹ́ tinútinú àjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ó ti kú lórí ọba àjọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà lórí kú lórí ọba بسم الله الرحمن الرحيم ويعجبون بالله انهم لمنكم وما هم منكم wàláàkínàhùn kàọmú yàtọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأبه نستعين ربي زدني علما ويعذبون بالله إنهم لمنكم ويعذبون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون billahi ìdàhùn làbí kùm wà bá òmí kùm wà láàkí ìdàhùn Ẹgbọ́dọ̀ wá láti lọ ní kó má láàrin. Ẹ̀kà lọ́dọ̀ lọ rí ẹ̀rọ. Nítọ̀ta ẹ̀kà bá wọn. Ẹ̀rọ agbọ́jà máa

Inú wá ti wà nígbà yẹn ẹgbà díẹ̀ ti sí mọ́. Kọ̀wá ní sí máa ń ẹgbà díẹ̀. Kò ní sí kí àwọn ọba àdìsọ́lá ń sọ kalẹ̀ kéèmì àtẹ̀yìn lè máa múra kalẹ̀ káàkiri gbáradì káàkiri ní ọlọ́run nìkan ní gbogbo yọ́ máa wà ní nǹkan tí ẹ̀dá àtàtẹ̀tẹ̀ láti wà ní pé fọ́nà wọ́n ti àwà bẹ́ẹ̀ ẹ̀dá àtàtẹ̀ láti àmì dáadáa. Ìgbẹ́ ni wọ́n máa gbọ́ sínú inú fríkọ̀ yẹn bá gbọ́ sínú agbo yẹn. Wà láì ṣe ẹ̀fà aláyé kí ẹ ó tún fara ìjà náà. Ẹ má bẹ̀ ṣàkíyèsí pé irú àwọn yìí bẹ lára àwọn gbèsè lọ́wọ́ àwọn tó gbọ́dọ̀ lọ́wọ́ ọ̀pọ̀ lórí ikú ara ẹ̀ kó bẹ̀ yóò máa bẹ́ láàrin ọkùnrin yóò máa bẹ́ láàrin obìnrin kí a ń kí a kí a kó yọ ọ̀hún ànìfà ànìfà ìtòjú méjì ọ̀dọ̀ ní ń dájọ́ ń pé ọ̀dọ̀ ní tí pẹlẹ́mì aláàbí ọ̀dọ̀ ní ń dájọ́ ń sọ ọ̀dọ̀ ní ń ń sọ lẹ́yìn ẹ má ti wo ìròyìn ara rẹ̀ tó pé ọbẹ̀ jọ bẹ́ẹ̀ pé òun máa tó ń bọ̀ bí ilẹ̀ yìí òun tó máa ń pè ní ilẹ̀ yìí àkọ́kẹ́ náà sí ọ àwọn ẹni àkọ́kọ́ yìí ojú tí wọ́n sẹ́yìn wọ́n bára rẹ̀ ọlọ́run tó láti rí látìgbà náà wá di ìgbà tí a tó wà lọ́wọ́lọ́wọ́ yìí lọ́wọ́ ìbílẹ̀ ẹ̀yà lọ sí alọ́ tó tán ẹ̀yà lọ tó tán ní kánàdà kúkú ṣe ó ṣe ṣe yẹ pé kánàdà gbé ọ síbẹ̀ ó gbé ọ kádùkú wa abára wa ń bí ọlọ́run bí a sì abára wa bẹ̀. báwo wá ní ìdẹni òkò níbẹ̀ nìkan bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ní wọ̀ yá ní fúnà ti là. Wọ́n máa fi ọlọ́run búra. Gbégbé ni. Ìpè dájúdájú àwọn o, àwọn jọ bẹ̀rẹ̀. Àjọ bẹ̀rẹ̀. سورة التوبة ويعرفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم Ọkùnrin jẹ́ bẹ́ẹ̀, obìnrin jẹ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹni máa ń gbọ́ wa tọ́ ẹ wà lẹ́yìn ọkọ tí o sì bá bẹ lára rẹ ẹ lọ́wọ́ kó wọn kó bẹ́ẹ̀ kó lè lè ká ìtò lé yẹn. ọmọ tí wọ́n ń bẹ lára rẹ bẹ́ẹ̀ kọ́fẹ́ náà kọ́ wọn àdáwọ̀ ìkó lára rẹ kó lè lè ká yìí. ọ̀pọ̀ ìdá ní ìṣiṣẹ́ àwọn èèyàn ti ń àwọn èèyàn máa ń jèrè wọ́n wá ti kí ni wọ́n wá kéré wà máa gbóòrò máa tẹ̀lú ilẹ̀ nígbà àbíbá. Olùdó máa tẹ̀lú ilẹ̀ nígbà àbíbá. Wà máa gbóòrò máa tẹ̀lú ilẹ̀ nígbà àbíbá. Wà máa gbóòrò máa tẹ̀lú يذبحه ولا كل أزلاب يملأه ولا كل أزلاب ìyọ́ ọkọ̀ tọ́jú ayé rẹ̀. Ọkọ̀ ní ń bá wí ẹ pé gbogbo rẹ gbogbo ìyàwó tó rò pé pọ̀ láti dín lé yóò ti gẹ́lẹ́gẹ́lẹ́ ní ọwọ́ àṣẹ márùn bẹ́ẹ̀. Bàbá ń kó lè rò bá ẹni tó lè bẹ́ẹ̀ ṣe bákan lójú ẹni ní máa tó ń ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ẹni ọ̀tọ̀ni tí ó ṣe lójú rẹ̀ lọ́dún tí ó ṣe lẹ́yìn rẹ̀ ọ̀tọ̀ni tí ó ṣe lójú rẹ̀ lọ́dún tí ó ṣe lẹ́yìn rẹ̀ wọ́n tó gbé ní màmá kúlù àbíá ní ìyá ìyẹ̀ ìgbà gbogbo ẹni tí ń tó òkúté ń jèrè gbogbo àwọn òkúté ń jèrè má lò ní má lò ní hundred láti ń pariwo níwọ̀n tá a lágbára mọ́ pé ọ̀kan tuntun ọlọ́run ọ̀kan tuntun ọlọ́run ọ̀kan tuntun ọlọ́run òun ni kì í da wọ́n máa máa tẹ̀lé Ẹjọ́ àjọ́ lọ láti dá ìyọ́dé. Ẹ lókè pẹ̀lú dáadé. Lọ́pọ̀ ọba, nígbàtí ọba àdéjọ lábá mẹ pẹ̀lú ẹ̀dá, lẹ̀dá ẹgbẹ́ rẹ̀ máa pẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tí ẹ máa wo bí ẹ máa wo ẹ máa wo ẹ máa wo ọ̀nà tó lọ́gbà sọ̀rọ̀ ọmọ òrukàn pé à ẹ ṣàánú rẹ ó gbé ọlọ́run ti mà fẹ́ ni tí a ń torí rẹ tí a ń lè máa torí rẹ bí àánú kó ló ti lọ yẹn ẹ wọ náà ọmọ aráyé òṣì ọ̀dá náà wọn ò ní ipò mọ́ ọ ọwọ́ ni wọ́n yá ọ ǹjẹ́ àkọ́kọ́ sẹ́yìn wọn ni pé mbolo ti sán déédé owó tí a máa pé àwọn ọjọ́ ọ̀dà kọ́ ọ̀bọ̀ ọ̀bá kọmọ́ tí ò lè nù wọ́n ni wọ́n kò yọ lọ nígbà jẹ́mi bẹ́ẹ̀ lórí wájáwó wájáwó wájáwó yìí wájú náà ẹ̀dùn ẹ̀dùn náà ọba àwọn ọ̀dẹ̀ yìí orí ló kọ́ wọ́n ni wọ́n ti fọ́ ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ lórí ìgbéyàwó ẹ̀rọ lò ó aláìsí àbá ẹ̀lọ́ ọmọ àpéjọ ń bá kó fẹ́ owó owó ìpadà lè tàlọ́ tàlọ́ jẹ́ tàlọ́ bá jọba Fàdá ìyá ọ̀dẹ̀ ọ̀rẹ́ مخلوق يومئذ وأمره من الله فتاه فأول ما يجري عليه جهاده فأول ما يجري عليه جهاده. إذا الله يراك هو ẹ̀yà lọ dúó tán ẹ̀yà lọ dúó tán zúra tọ́pà náà dé lọ́dún yìí àyà ti six láti gbé ẹ̀ sì rí pé ìjọ máa kì fún wa dùdùdù náà ni ìkìlá máa fi lọ dúó tán táwọn bá tọ̀ kálẹ̀ bísí mi láyọ̀ tọ̀ bísímìlá wọn bá kọ ọwọ́ adáyé ní bísímìlá tó pé ọwọ́ ní emergency ìkìlá kùnyìn láti fi ló láti fi jèrè láti ìwọ́n máa ń ṣe bá bẹ́ẹ̀ ṣe fẹ́ nìkan rẹ ẹnìkejì rẹ bàbá rẹ màmá rẹ ọ̀gá rẹ aya rẹ ọkọ rẹ máa ṣe torí ọlọ́run nìkan torí ọlọ́run nìkan torí ọlọ́run nìkan ìjọba ṣe lókùn bí ẹ̀ká àtúnṣe òní lè tẹ́ òní lè kó òní lè ru bá bí yìí onítọ̀ ẹ́ ọdẹ ti ṣe wíjẹ́ ìyẹn lèyìn àbàdí máa ń lọ láíláí gbogbo ẹni tí ń ṣe dáadáa látọ̀ tó ń díẹ̀ sẹ́yìn àbọ̀dọ̀pọ̀rọ̀ sẹ́yìn ṣébi tí ń rárá wọn àfẹ́ rárá bẹ̀ wọ́n ti fẹ́rá ìmọ̀ye ìgbà kòrínà nínú kòrínà nínú tó bọ́wọ̀ fẹ́ fún wọn ìdí tó lọ́rọ̀ ìjọ́ ìjọ́jẹ́ náà ní ẹ̀ ọlọ́wọ́n sọ pé wọ́n máa gbé wà láàrín fún ẹ̀rọ̀ ara nílò ohun wọ́n láàrùn ọ̀rọ̀ mú wọ́n ọ̀lẹ̀ sí lára yín wà máa hàn mẹ́kan wọ́n ò sí lára yín ayé yín dá lẹ́bí rí wọn ẹ̀ẹ̀mẹ́ problem lẹ́bí rí wọn tí ìjọba ìbẹ̀rẹ̀ báyá sí ìṣẹ́ ẹ̀mà tó wọ́n sí pẹ̀lú yín àwọn abẹ́lọ́wà ìjọba torí pé wọ́n ní ọba àná lọ́ba àjẹta lọ́ba òní náà lọ́ba ọ̀la lọ́ba láéláé wọ́n tá máa wá pẹ̀lú wa. máa wà pẹ̀lú wa ọlọ́run o. ìwà pẹ̀lú wa rẹ̀ láàbí màmá lọ́ta o. yọ sọ fún ìgbéyà àwọn ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ ìjọ ọmọ ẹ̀jẹ̀ tó wà mẹ́ ọmọ wà mẹ́ yìí. ọmọ ìjọ wọn ni ọmọ pé yọ ọ̀dẹ́ yìí. ya ẹ̀ẹ́dì wá sọ bẹ́ẹ̀ ẹ̀ sọ àbúrò bí èmi wá sọ nípa pẹ̀lú ọ̀pọ̀ ni. ọlọ́wọ́ ọmọ yejú wà àtẹ́gbà lára wa má jẹ́ àpapọ̀ wọn bẹ̀ gbogbo erógún wọn yẹn yọ́ra tí wọ́n lónìí. Àbájú tẹ̀fẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ẹjọ́ òní mẹ́kó lọ́ta. Mọ̀ ń sọ báwọn jẹ Mo ní ẹnìkan ọ̀fẹ́ wa tán ẹnìkan ọ̀fẹ́ abẹ́yẹnyá gbèlú abẹ́ ìpamata yẹnyá onẹ́tọ̀ lẹ́sìn pápá òfẹ́ ìkẹrẹ mẹ́ẹ̀ máa gbé lálórí ẹ̀ bàbá bọ́mọ ọmọ sí bàbá ọkọ̀ báyà ayàtọ̀kọ ọ̀rẹ́ tọ́rẹ́ àwọn kàlọ́ bẹ́ẹ̀. àyàfi àwọn tọ́lọ̀ ń gbàdẹ́sà tó pè wọ́n ní mọ́kò yìí sí náà níbo mi ó tó gbà ní mọ́kò làǹtí kọ̀wàlìjọ́ dáwọ́ ti wá ní ara àwọn amọ́kùnlá dínà káàdì bá ara náà wá níṣẹ́ ti bí mọ́kùnlá dínà wọ́n sábà ní mọ́kùnlá dínà ipò ńlá ni a máa nú ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run yáyà tó ń pè yí rẹ̀ pé àbí àbí àbí èyí yìí Ìmọ̀ ẹ̀kọ́ tó ń gbóde rí ọ̀dọ̀ ọ̀dọ̀ ọjà tó lé ní èyí. Ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀ yé ìyá ọ̀dọ̀ là. Ìyá ọ̀dọ̀ mọ́ jọ́pẹ̀ ìyá ọ̀dọ̀ mọ̀ pé ìgbà yẹn bàbá yẹn ní lọ sọ́nù. Yàtọ̀ yàtọ̀ gbẹ̀rẹ̀ yẹ̀ gbẹ̀rẹ̀. Ọbẹ̀ ta kú ọlọ́run lórí. Ìwọ́n náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ náà kọ́. Àǹdà. Wọ́n náà mọ́ ní ìgbà tó ọbẹ̀ hàn yàrú rẹ̀ lè mọ̀. Lọ́nà kan, lọ́nà méjì. Àwọn ọmọ náà lọ́wọ́ ti lọ́wọ́ bá ti dáadáa lọ́wọ́ lẹ́yìn ìlú. Ọlọ́wọ́ tàbí wa, ní káàdì ìtàpọ̀ máa bú ọlọ́. Káàdì bá ti lè ní ọ. Wà máa ń mú mi. Wọ́n ò sí ara yín. Wọ́n á fi ń dàrú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdéhùn gúláàsì ọ̀tọ̀ ní ìtọ́sẹ̀lẹ̀ sí pé káwọn yábùrà fúnà ni wọ́n wọ́n gbádùn má ẹ̀wù ń bà wọ́n pé kàn á lọ sọ tí ọ̀tẹ̀ yìí lọ́rùn ẹ̀rù ọ̀pá wọn ní a fi ń ṣe àdéhùn ọ̀gbà ní ibi wà lọ́rì ara ríro náà gbọ́dọ̀ tó ṣe pé kó wọ́n pẹ́ bá burọ́ ìyẹn tó kọ̀ gbogbo bẹ́ẹ̀ kò tó sọ bẹ́ẹ̀ fún mi àárọ̀ àbẹ̀ ọ̀ ṣe wá lẹ́ni tí ọ̀tá ò ní lè sọ kọ́ta ló wá jù wá. bọ́lá bọ́ọ̀lù dáadáa bá mú sọ́lá bọ́ọ̀lù dáadáa bíi pé ọ̀tá ò tó sọ kọ́ta ló má kò wá ní dá ọ̀rẹ́ màmá sí ọ̀tá kò ní mọ ọ̀tá mọ́ sí ọ̀rẹ́ everybody ló rọrùn ẹ̀dá náà ẹ̀yìn gbogbo ẹni bá láǹfààní àti súnmọ́ bàtà tí mo wí pẹ̀lú ọ láǹfààní láti dé ẹ̀bá méjì wọn tó tó sọ wípé òun ìlò ògùn bàtà nígbà tí wọ́n nílò. Bí ẹ bá kádàkádà, bàbá ọ̀pá yóò wẹ̀rẹ̀ ilé náà. Ní ìsìn Adẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ náà wùrà tó ti tọ́ Gbogbo àwọn náà tá ti ń bẹ nípò dáadáa táàmì dáadáa ọ̀rọ̀ ọ̀dàrú wa àyà Gbogbo ọ̀rẹ́ náà ẹni ẹni ẹni dọ́pọ̀ dáhùn sí ọ ní nǹkan ọba máa ń fi yàn ọ́ àpò òṣìṣẹ́ rà lọ́dọ̀ rẹ̀ abẹ́rẹ́ ẹgbẹ́ ó ti gbé olùkọ́kùsọ́gbà òní òní wá lọ sùn nílé ilé ìwọ̀nkọ wá sọ máa hàn án ìjọba ti kàrá ti dá pé òun kò fẹ́ fún ilé rẹ̀ lọ ọ̀wà ọ̀wà ní ilé ìgbà gbogbo lọ́nà tí ọ̀dọ́ ẹ̀ lọ́mà ṣe ẹ̀rọ òun àwà lè fi mọ̀ nípa ọgbọ́n nù o kọ́lọ́ ọ̀gùn lábùkù àtúntì ẹgbẹ́ yẹn ọ̀hún tó ga pé wọ́n dí òun kọ̀ mọ́ ọ. àmọ́ náà ọmọ pé lọ́dá yìí Ìdèjì ọ̀rẹ́ ìyá ṣe máa sọ ọrọ ládọ̀ rẹ̀ ni. Làpé ká máa gbìyànjú wá gbọ́rọ̀ ọlọ́run wá máa gbọ́rọ̀ ọlọ́run. Gbọ́dọ̀ kan láàárọ̀ ìbò ní bọ́rọ̀ bá kọlẹ̀ tọ́ka òkè ó ní wọ́n máa gbé ọ̀gá bí máa gbé ní pé bá lè ọkọjà gbára ọba pé kò da òun da ojú kọ́ da kò láti da lọ́gbọ̀ngbọ̀ wà tó pé wọ́n ṣe wà ìdé ìka wọ́n pàdúrà kí ọ̀sẹ̀ kan ti jẹ́ ọ̀hún ọlọ́wọ́ lè ṣe fún wọn. máa ti jòkó yìí lè yá àti máa ti jòkó yìí ó lè jẹ́ pé déédéé àsìkò kádàrá fún wa gẹ̀ẹ́ bọ́ọ̀lù kọ́ máa pé létí àsìkò tá a ti lò pé ọ̀gá bá àsìkò yìí náà ní ọ̀kadà ọ̀pọ̀lẹ̀ lòmí tí ó dà lẹ́sẹ̀ dálábá ó lè mọ̀mọ́ ní ẹ̀sẹ̀ àdábá nìkan kọ́dá ọ̀pá ó lè kọjá bílù kéékèèké lọ́wọ́ sí ìlú láti ọ̀pá lọ àmọ́ ní ọlọ́run wa kọ́ kalẹ̀ ní pé màá kó láǹfààní kó lọ gbọ́rọ̀ mi iye ọ̀nà láàbíà kò ní sáà rẹ̀ yóò lẹ̀ rí ọ̀nà tó gbé lọ gbọ́rọ̀ ọlọ́run kì í lára rẹ̀ fún pé wọ́n ọgbọ ọlọ́run báyìí lọ bá gbọ́ lọ́nà lọ ẹ̀yìn màlẹ́kà lọ́pẹ́ yẹn lọ bí èèyàn rí yìí ẹ ó tó dọ̀la fẹ́fẹ́ ìgbà ìgbà wà ní sí àwọn ìmọ̀ ọgbọ́n fún ìyàwó àpè ìdáwọ́ sí ìlótúndé ilẹ̀ ìlótúndé lọ́dún yìí yóò tó òtún ní lọ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ oúnjẹ náà láti ẹ́ ṣe é kú iṣẹ́ adìẹ lórí ìlà iṣẹ́ sẹ́nà àdàdìẹ máa ń bẹ̀rù àmẹ́yìn láti ẹ̀tọ́ sẹ́sẹ́ náà ń dàgbọ́ ṣe é kọ́lé ìyìn bá ti jí láàárọ̀ ìjọ jẹ́ náà lọ́wọ́ ìjọ ti sílẹ̀ ìṣú májọ́ kejì èjọ ti lánà kò ní kò lè ríkẹ́ kó lé ta mọ́nà ìgbé tókó ti jẹ lónìí. ìjẹ́ oúnjẹ láti ẹ̀ ṣe é kú ṣé bẹ́ẹ̀ náà ló ti ṣe lọ́gbọ́n yìí náà òṣìṣẹ́ àyè múrọ́lọ́dẹ̀ kẹwà ń bàdàn bí ọlọ́run kẹwà ń bàdàn bí báyìí aláàrọ̀ wà jẹ̀bùsẹ̀ aláàrọ̀ ọwà ọlọ́ta wà ìjúwájú olóòlẹ́ wà bí sàrájọ́ abẹ́rẹ́ mo ní alálẹ́ náà wà àmọ́ ìpè yìí sí kẹ́ ẹ lọ wá àti alẹ́ o. àwọn ìmọ̀ ń sọ́kọ́ láti mo ní alálẹ́ wà àmọ́ àǹjọ lọ wá àti alẹ́ gbogbo ọ̀rẹ́ kára fi jíṣẹ́ ọlọ́run ló dé bẹ̀ ọ̀pá alẹ́ jíṣẹ́ o. ọ̀rọ̀ náà jẹ́ òṣèlú ẹ̀. àmọ́ a bàbá wa lánàá lo sísẹ́mù yẹn wọ́n dẹ̀ nílò ọkọ̀ ọkọ̀ ṣe wọ́ọ̀kì. mo ní sọ yẹ nígbà gbogbo àná ìlú òdí báyìí kò sí òwò báyìí kò sí iṣẹ́ báyìí oko nìkan ní mẹ́ àgbẹ̀nìkan ní mẹ́ta náà a ti gbà ìlú iṣẹ́ wọn náà ti jẹ́ àgbẹ̀ náà ní ni a yẹn ó yí wọn lórí àbàbá ń kó jọ wọ́n tan aláǹtà ń látàwọn ìbẹ̀rẹ̀ òní ni àti ọmọ àjọjọ́ ẹ̀dà ẹ̀dà àti wá wọ́n lè gbogbo wá sí níbo ni ní ìdàbàbà alẹ́ ní ìdàbàbà mọ́kàjí ní wọ́n lè lọ súnbẹ̀ àbàbà wọ́n lè wà fẹ́ ìjọ náà lọ àwọn náà wọn náà wà yé wọ́n tẹ̀ lọ bọ́ọ̀ àbá yẹn wọ́n tẹ̀ mú un lò náà tẹ̀ fi sẹ́kù ara alẹ́ nígbà náà wọ́n tẹ̀ nílò wọ́n nílò àmá ìlú ti yàtọ̀ ìlú ti yàtọ̀ ìlú ò sí àríwá nígbà tí násù bẹ̀ka sí lórí ẹ̀ pé adarẹwà mo ní ọlọ́run tí wọ́n ké wá ń dùn padà tó bẹ́ẹ̀ kẹ́ òjúbà tó tọ́ rí wà bọ́ mọ́tàlọ́gbọ́ wà sí tí wọ́n pàwé kí wọ́n fẹ́ máa jẹ pàdé rẹ̀ jẹ́ fọlá wọ́n àfẹ́ pé tẹ́bá tẹ́bá tẹ́bá kù díẹ̀ kẹ́ ẹ́ fún àwọn ìlú tó kí jẹ́ máa gbọ́. Àwọn ti wà nìkan. Yàtò kalẹ̀. Ìbá gbọ́ ẹ̀ jà lọ́ngálẹ̀ tó náà dé. Àwọn yóò kọ́ ni. Ẹ má lọ lórí inú o. Ẹ má lọ lórí inú. Àmọ́ ẹwà kan lọ ń bẹ̀, ẹwà kan lọ ń bẹ̀, ní ẹgbẹ́ tó lóru ẹwà kan lọ ń bẹ̀. Àbá, ìbá àtọ́jú ọ̀pọ̀ ọ̀tẹ́lẹ̀ òdò lẹ́sìn ní wọ́n fi láyé lọ́dún sísìn wọ́n máa tẹ́wọ́ wọn nígbò wá dáma ìjà àkókò ọ̀rọ̀ jágbọ́n rẹ̀ ní ìjọba tẹ̀sí náà ni wọ́n kà mọ́ pé láàpínú ayé rẹ̀ láìsí fi máa kọ́lẹ̀ láìsí máa kó títú lórí àpẹta àpẹta yìí tí wọ́n wà ní ọ̀sán wáyé rà ó ti kàbáyé náà bàbá àgbà nílọrin raymond lára ọ̀dà wá sí àti lẹ́kọ̀ọ́ ìgbé àwọn ẹ̀lọ́rin àwọn ẹ̀lẹ́kọ̀ọ́ bàbá wa bàbá wa dáná ẹ̀kọ́ tẹ̀sí tí wọ́n ti àwọn tí wọ́n tó bá wọn láyé tẹ̀sí rẹ̀ ti wọ́n gbádùn wọ́n náà tọ́jú wọn lẹ́yìn òbí òyìnbó àwọn akọ̀wé ní máa ń gbé àwọn àlọ́ nípadà àwọn ọ̀sẹ̀ sí ìwé táwọn ọ̀gá bọ́ sí àwọn òbí mọ̀ wọ́n lè jẹun wáṣẹ́ ìdíyà wọ́n lè tẹ̀sẹ̀ sí ọ̀rọ̀ yẹn ìbí náà lè ti bá wọn láyé abúlé náà tẹ̀lé ọ̀n báyìí wọn kọ́ wá ní káàbì náà. Àwọn ọmọ pàtàkì ilé tí máa bàjẹ́ bí fẹ́ kí máa ó ti máa wọ òkè ó ní mátàrà ni ọlọ́wọ́ lẹ́gbàá bá ti ṣe ámìnà ámìnà lóko bàbá àgbà ádámà lágbègbè ọlọ́run bá ní ìtọ̀fẹ́ àdúrà ọlọ́run má ṣe fẹ́ ọ bàjẹ́ ìmọ̀ ìbọn ẹni kó ń bàjẹ́ ọ̀rẹ́ ọba tó ń tẹ̀lé ibi tẹ́ ti mà pé kọ́rọ̀ bá ní tó ṣe mo wo mo wo kí nígbà máa tàn bí bóòmù ẹ̀ ó tún ní ìjà àwọn ìṣèṣì ń bá tó sí àbí ọ̀dà tí kò dájú ọ̀dà lọ́dà mo kà tán mo kà rí yíyẹ ní ọgbẹ́ ó ní tí mo ní ìbá pe àwọn tí mo ná ọlá àwọn ọ̀dọ̀ wọ̀nyí. Wọ́n ti wọ́n ti rú lápẹ̀lẹ́ owó náà wà. àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run lábájá ìwọ náà wà kálẹ̀ ọgbẹ́ ọlọ́run ọmọ ẹ̀ lọ ọwọ́ àbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàbá àgbà àwọn ọ̀dọ́ wọn ká máa rí sí iná ń bẹ̀. ẹ o àwọn ọmọ ìjọba ọlọ́run jà bọ́ wọ́n ní gbogbo lọ́jọ́ lọ. jàmá èèyàn bẹ́ẹ̀ ní ọkọ̀ kan ọkọ̀ yẹn ń sáré ikú òkì lọ pé eré pọ̀ o méjì wá já ẹgbẹ́ ṣe tọ́ba bẹ́ẹ̀ lẹ̀ tọ́ba bẹ́ẹ̀ lẹ̀ ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba ẹ̀kẹ́jú ọba ẹ̀kẹ́jú púpọ̀ lẹ́yìn lọ́wọ́ dábúgbọ́ ọba ọba ẹ̀kẹ́jú ọba ẹ̀kẹ́jú ọba ẹ̀kẹ́jú ọba àwọn ọmọdé àbọ̀wọ́ ni o kò lọ́ọ́ kò lọ́ọ́ pọ́ o ìjọba bàbá àgbàlagé ni ọlọ́pàá ti lóde ń dàgbà òdébẹ̀ ti gbé gbàtí mọ́ndé tó bá ń fún yàn pé kí ni ìjọ pé ikú yọ jẹ́ iṣẹ́ ọlọ́run àwọn òṣèlú kẹ́ni láyé wọ́n lè wá ṣe ẹ máa wo ẹ máa wo tẹ̀sí ọdún yẹn náà ẹ ẹ̀rí ọ̀gbẹ́ tẹ̀sí bàbá ẹ fẹ́ wà ní ìṣe wọn. bóyá ọdún yẹn àbọ̀dúnrọ́bẹ̀ àbọ̀dúnrọ́kà kó kà yẹn ní à ń sọ yìí pé gbogbo ẹ̀yìn táwọn ń lo gbogbo ẹ̀mí àwọn fún dáhùn àbáwò rẹ̀ ẹ̀ lórí mà lórí àti sáyẹ̀sì sẹ́yìn ẹ̀wọ̀n ìmọ̀ ìtọ́ ìmọ̀ ìtọ́ gáyẹ̀ tó kú tó tó wẹ̀yẹ kẹ́kẹ́ ni a tún kókó fọ́n máa Ẹni tí ń wà ọ̀run náà ní wà ọ̀run lọ́lá ní àwọn ìrọ̀wọ̀n náà. Èsì wọ́n ti sọ pé àwọn bẹ pẹ̀lú yín ọlọ́run Gbogbo ọdún bá ń bà bá náà pẹ̀lú ìwà náà. Mọ̀lẹ́kẹ́wò mọ̀lẹ́kẹ́wò yé wọn bà. Wọ́n ti lè ní gbogbo báwọn ọ̀tá لو يجدون ملجأ أو مغارات أو متخذا لولوا إليه لو يجدون ملجأ أو مغارات أو متخذا láwàláwò ilé yìí wà ó lẹ́yìn àtọ́